aláṣẹ muhammadu buhari gbàlejò adarí ìgbìmọ̀ ààrẹ ilẹ̀ libya tẹnumọ́ ìdí fún àlàáfíà àti ẹ̀sùn pẹ̀sẹ̀ lẹ́kùn erékùṣù lake chad àjọ ọlọ́pàá ṣèkìlọ̀ fáwọn ọlọ́kadà nípínlẹ̀ ògùn láti dẹ́kun ìwà ìjà ìgboro ẹ máa kú dédé ìwòyí èyí èèyàn wa ẹ káàbọ̀ sí ààrẹ wa fún ti sáà yìí tó dé sójú ìwòran yín láti lè ṣe nta tó fi kalẹ̀ sílùú abẹ́òkúta yẹmi dalẹ́mọ̀ ni oníròyìn aláṣẹ muhammadu buhari gbàlejò ọ̀gbẹ́ni mohammed yunus menfi alága ìgbìmọ̀ ààrẹ ilẹ̀ libya tó sì tẹnumọ́ pé ìṣèjọba yòówù tó fẹsẹ̀ múlẹ̀ tàbí tí kò fẹsẹ̀ múlẹ̀ ní ipa tí yóò kó lára àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn erékùṣù lake chad àti pàápàá ilẹ̀ wa nàìjíríà jíde onífàdé ló kọ ìròyìn náà aláṣẹ muhammadu buhari tún tẹnumọ́ ètò ààbò lórílẹ̀-èdè yìí pé ètò ààbò tó péye lórílẹ̀‐èdè nàìjíríà ṣe iyebíye sí òun tó sì ní láì jẹ́ pé orílẹ̀‐èdè yìí àtàwọn tó wà nínú rẹ̀ ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ kò sí ààyè tó tó fún ìtẹ̀síwájú aláṣẹ buhari nínú òwúdù sí bí alága ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀‐èdè libya ṣe fúnra rẹ̀ péjú síbi ìpàgọ́ àwọn ilẹ̀ tó wà lágbègbè lake chad tó wáyé nílùú àbújá tí wọ́n sì jíròrò ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè chad àti èrèdí tí ètò ààbò fi gbọ́dọ̀ lókun láwọn orílẹ̀‐èdè tó so pọ̀ mọ́ ọ Mohammed Yunus Menfi sọ fún aláṣẹ Buhari pé ilẹ̀ Libya ń tẹ̀síwájú tó sì ní ìjọba tó jáfáfá báyìí ti wà níkàlẹ̀ àti pé láìpẹ́ ní ètò ìdìbò ìjọba àwarawa yóò wáyé níbẹ̀ ó fi kún un pé àjọṣepọ̀ orílẹ̀-èdè Libya àti Nàìjíríà nídìí ọ̀rọ̀ epo rọ̀bì àti iṣẹ́ ọ̀gbìn túmọ̀ sí pé orílẹ̀-èdè kan ò lè kọ̀ láti bá ẹnìkejì rẹ̀ ṣe. a ti ṣíde ibùdó àwọn oníròyìn kan tí àforí rẹ̀ sọ ògbóǹtarigi akọ̀ròyìn ni tó ti fìgbà kan jẹ́ gómìnà nípínlẹ̀ Ògùn lóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà nílùú Abẹ́òkúta gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé àwọn akọ̀ròyìn níjà láti máa ṣiṣẹ́ ìròyìn wọn kó gún régé láì gbè sẹ́yìn ẹnì kọ̀ọ̀kan kí wọ́n sì dẹ́kun títan ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ kálẹ̀ eléyìí tó lè fa ìpayà àti ọ̀tá ìṣọ̀kan àti àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà akọ̀ròyìn wa Anthony Gandunu bá wọn wà níbi ìṣíde náà ẹgbẹ́ ohun tó mú bọ̀ láti ẹnu Lẹ́kan Àgbọ̀ndẹ̀. akitiyan láti pèsè ibi tí ó dára tí ó sì rọrùn fún àwọn akọ̀ròyìn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú gómìnà láti ṣiṣẹ́ wọn dáradára láìsí ìdíwọ́ ló fa èyí tí wọ́n fi kọ́ ibùdó ọ̀hún tí wọ́n sọ ní orúkọ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ ìyẹn olóyè olùṣègùn ọ̀ṣọ́bà tó tún jẹ́ ògbóǹtarìgì akọ̀ròyìn tí ó ti fẹ̀yìntì gómìnà dàpọ̀ abẹ́dún sọ wípé kíkọ́ ibùdó ìròyìn ọ̀hún àti èyí tí ó níbi tí wọ́n ti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ni láti ṣe ìmọrírì akitiyan àti ojúṣe tí àwọn akọ̀ròyìn ṣe láwùjọ àti láti ṣe ìwúrí fún wọn kí wọ́n lè tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ fún àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà sọ wípé ìbò Ọláfún náà jẹ́ èyí tí ó kọjá bí èèyàn ṣe rò nítorí pé ó pè fún àwọn akọ̀ròyìn láti rí i dájú pé wọ́n ń tẹ̀síwájú nínú ìfilélẹ̀ àwọn òfin àti àṣà tí ó de iṣẹ́ ìròyìn nínú iṣẹ́ ìkíni kú oríire tí wọ́n jẹ́ àwọn ọba aláyé bíi aláké ti ilẹ̀ gba ọba adédọ̀tún gbádébọ̀ ọlọ́tà ti ọ̀tà ọba abdulsabur ọba láńlẹ́gẹ́ àti towúladé ti ìlú akínálé ọba olúfẹ́mi ògúnlẹ̀yẹ àti àwọn ògbóǹtarìgì akọ̀ròyìn míì sọ wípé ó dára bẹ́ẹ̀ ó sì jẹ́ ohun ìwúrí láti ṣe ìmọrírì iṣẹ́ takuntakun gómìnà tẹ́lẹ̀ náà tó tún jẹ́ akọ̀ròyìn lẹ́yìn náà ni gómìnà wọ́n mú àwọn àlejò lọ wo ibi tí wọ́n kọ́ náà láti wo bí ó ṣe rẹwà sí. Lékan Àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ wa ICPC níbàṣepọ̀ pẹ̀lú àjọ tó gbógun ti ìwà ìtọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ti fọwọ́sowọ́pọ̀ láti gùnlé ètò ìpolongo lòdì sí àwọn oníwà ìbàjẹ́ gbogbo lórílẹ̀‐èdè yìí akọ̀ròyìn wa Káyọ̀dé Ọládọ̀ṣù wà níbi àjọṣepọ̀ náà nílùú Ìbàdàn ó sì fi ìròyìn tó wà létí ẹ gbọ́ síwájú sí i láti yàrá ìròyìn wa. oṣù márùn-ún rèé tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ìfilọ́lẹ̀ àjọ tó ń gbógun ti ìwà àìtọ́ nípínlẹ̀ náà láti gbógun ti àwọn oníwà àjẹbánu àjọ náà tẹpẹlẹ mọ́ akitiyan rẹ̀ nípa fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ ìjọba àpapọ̀ tó ń gbógun ti ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn àjọ ICPC láti lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gúnrégé fún àwọn ọmọ ìgbìmọ̀ òṣìṣẹ́ àti àwọn lọ́gàlọ́gà àjọ náà nípínlẹ̀ ọ̀yọ́ kí àwọn náà lè nímọ̀ tó kún nípa ojúṣe wọn kí wọ́n sì lè fọ ìlú mọ́ kúrò nínú ìwà ìbàjẹ́ gbogbo alága àjọ ICPC ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Ọwásanyè níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìwà ìbàjẹ́ ní ọ̀tá ìdàgbàsókè àwùjọ yòówù tó sì níjọba tó bá mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ gbọ́dọ̀ gbógun ti wà yìí lọ́nàkọ̀nà adájọ́ àgbà ẹnì ẹ̀sán tó jẹ́ alága àjọ tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣàlàyé pé ìpinnu wọn ni láti gbé àjọ òun lọ síbi gíga fún àwọn olùkópa níbẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí jẹ́ àǹfààní ọ̀tún fún wọn láti fìmọ̀ kúnmọ̀ wọn àti pé ìgbésẹ̀ tó tọ́ lèyí jẹ́ tí wọ́n sì ní káwọn tó ń hùwà ìbàjẹ́ láwùjọ wá tètè ronúpìwàdà kí wọ́n sì jáwọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ òfin yóò tẹ̀ wọ́n láìpẹ́ àjọ náà ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní kété tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti fọwọ́ sí òfin tó ṣe àgbékalẹ̀ wọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe kìlọ̀ fáwọn awakọ̀ ẹlẹ́sẹ̀ méjì tí a mọ̀ sí ọlọ́kadà láti dẹ́kun ìwà jàǹdùkú lẹ́nu iṣẹ́ òòjọ́ wọn àtẹ̀jáde láti ọwọ́ alukoro àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí nínú wọn ò dùn láti wòye ìkọlù kọgbà tó wáyé lásìkò tíṣẹ̀lẹ̀ ìjàmbá bá ṣẹlẹ̀ láìwò bóyá ọlọ́kadà ló jẹ̀bi tàbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n máa ba nǹkan ìní jẹ́ tí wọ́n máa fi iná sun ọkọ̀ tí wọ́n sì máa ń ṣekúpa awakọ̀ tó kọlù wọn tàbí kí wọ́n sọ ọ́ di aláàbò ara ọ̀gbẹ́ni oyèyẹmí kọminú lórí ìṣẹ̀lẹ̀ àìpẹ́ yìí tó ṣẹlẹ̀ lọ́nà ojúnà aṣérò aṣérò lọ sí ọbántòkò lábẹ́òkúta lánàá òde yìí àjọ ọlọ́pàá ṣèkìlọ̀ kórí pé fún gbogbo àwọn ọlọ́kadà nípínlẹ̀ yìí láti tọwọ́ ọmọ wọn baṣọ àti pé kí wọ́n má ṣe ráwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹni tí kò mọ̀ ọ́ ṣe alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní ìkìlọ̀ náà tún lọ sọ́dọ̀ àwọn adarí tàbí ẹgbẹ́ ọlọ́kadà yòówù láti bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ dáadáa lórí àti dènà ìṣẹ̀lẹ̀ tí a kò nífẹ̀ẹ́ sí láwùjọ wa wọ́n sì ní ẹnikẹ́ni tí ajé ò bá símọ́ lọ́wọ́ ni wọn yóò fi ìmú rẹ̀ jófin. tó kídùn kópọ̀ ṣíún báyìí ní ọbẹ̀ oge níbí ni arimọ fúnìwá ti sáà yìí ìpàdé di lọ́la fún àkọ́tún ìròyìn títí ọ̀la ọ̀hún ó dìgbà. thank you